نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adápẹ́ fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tara salatu fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam a máa tẹ̀síwájú lórí àlàyé ránpẹ́ lórí àwọn ayà tí ọlọ́wọ́n ti kọ́ wa nípa oṣù Dhul òun náà ni oṣù tí yóò wọlé tọ̀ wá láìpẹ́ àbí Allah subhanahu wa ta'ala ọlọ́run kó dẹ́mi wá sí kó yẹ kí oṣù náà kó ṣojú ẹ̀mí oníkálukú wa àwọn iṣẹ́ ìjọsìn tó yẹ ká ṣe lọ́kùnrin lóbìnrin wa èyí tó bá ìnáwó wa èyí tó bá ìfaraṣe wa ìfẹnuṣe wa àbí ní àwọn àyè kan Allah ọlọ́run kó ṣe ní ọrùn fún ọmọ ìyá wa tí wọ́n bẹ nílé olúwa tí wọ́n bẹ ní ilẹ̀ mímọ́ abẹ́lẹ̀ ọ̀nkọ́ kó ṣe ṣe ájì ní ọ̀rùn fún wọn kan ṣoṣo ọlọ́wọ́n ọba. أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم من شعائر شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليه يا صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القاني والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينام الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك فخرها لكم لتتبروا الله على ما هداكم وبشر المحسنين ọlọ́ba allah subhanahu wa ta'ala ó sọ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallama lẹ́yìn tí ọlọ́run ti ṣe ní àlàyé fún ànábì tó sì jẹ́ àlàyé fún gbogbo ọmọlẹ́yìn ànábì pátá nípa ipò tí iṣẹ́ hajj ṣíṣe tó ń bẹ nínú ẹ̀sìn ọlọ́run ọba tó sì já sí pé àwọn nǹkan ní ìgbésẹ̀ tálálàájì ó gbé tí ó fi ríṣẹ́ náà ṣe pé gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bá ti ṣàlàyé ṣe ní àlàyé fún wa tó fi débi ẹran tálálàájì tí ó pa táǹpẹ̀ ní ẹran àdáyá gẹ́gẹ́ bá ìṣàlàyé fún wa ní ìjókòó wa lọ́sẹ̀ tó mọ̀ a ní ẹran tí a máa fi dẹ́sìn fọ́lọ́n orí náà ni nínú ẹ̀ a máa ń pè kan ní nàfíkà ó ní ẹran ìkómọ lọ́pọ̀lọpọ̀ wa mọ̀ sí àkíkà orúkọ rẹ̀ gangan ànàfíkà ni nínú ẹ̀ òun náà ni ẹran dọ̀háyá tá a mọ̀ sí ẹran iléyá bákan náà àtúnwá ní ẹran àdáyá tó jẹ́ ẹran tí alálàájì tí ó pa ní àsìkò hajj wọn látara ìṣe nínú oṣù hajj ìkan jẹ́ ní o jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tí alálàájì tí ó ṣe a ti ṣàlàyé nípa ìṣe tawaf tá ń pè ní ìrọ̀kẹ́kálé olúwa tó jẹ́ kan nínú àwọn òpó òpó ájì òpó ájì tawaf jẹ́ kan ẹ̀hẹ́rọ́ọ̀mù jẹ́ kan lẹ́yìn náà òun náà ni tá ní asáàyù alimasa kíyàn gbọ́sẹ̀sẹ̀ láàrin Safa àti Marwa eléyìí náà jẹ́ kan nínú po hajj òun náà ní alẹ́ òkú bí Àràfà tí gbogbo alálàájì kí wọ́n kúrò dúró ní àyè Àràfà ní ọjọ́ wòlé ní ọjọ́ yọ́mú Àràfà àlẹ́yọ́mú tààfẹ́ ní Zulhijja òun náà ní ọjọ́ kẹsàn-án nínú oṣù Zulhijja táwọn ń pè ní ọjọ́ Àràfà gbogbo àwọn alálàájì lọ́kùnrin lóbìnrin ẹni tá rẹ̀ lé ẹni tó rẹ̀ ẹni tó ń gbomi lọ́wọ́ oníkálukú wọn wọn ò gbọ́dọ̀ mọ́mọ́ bẹ́ẹ̀ ní ààyè àràfá ìpé ìjọba ìlú Saudi àwọn alálàájì tó ń bẹ lọ́sítù gbogbo wọn pátá ètò wọn fi ambulance gbé ni tí wọn fi helicopter gbé ni tí wọn fi mọ́tò gbé ni wọn ò gbọ́dọ̀ mọ́mọ́ bẹ́ẹ̀ ní ààyè àràfá ní ọjọ́ kẹsàn-án eléyìí nínú orígun hajj ni kódà nàbí sallallahu alayhi wa sallam alábẹ́ni alhajj àràfá ájì gangan àràfà ni èyí ò túmọ̀ sí pé bí ẹ bá ti wà láràfà yóò ṣe àwọn nǹkan yòókù ẹnìyẹn ni yóò ti ṣe ájì ní rárá kò ṣe ájì ìtumọ̀ ẹni pé min arkan al-hajj òun náà ni al-wuquf bi àràfà lẹ́yìn náà ti ṣàlàyé àwọn ààyè tó jẹ́ àwọn ààyè tí àwọn lálàájì tí wọ́n tó jáyè mímọ́ tí wọ́n gbọ́dọ̀ mọ́mọ́ ẹbẹ̀ lẹ́yìn alákọ̀ọ́kọ́ ni mùnà lẹ́yìn múná wọ́n lọ àràfá àràfá ààyè ni lẹ́yìn náà wọ́n lọ mọ̀tẹ́lifà ààyè mímọ́ ni lẹ́yìn náà wọ́n wà ní ìdáǹpé ní kaaba wọ́n wà ní maka àwọn ààyè yìí là ń pè ní àrọ́bí alimọ̀kọ́tẹ̀sà àwọn ààyè mímọ́ ni wọ́n. àwọn àlàyé ti gbáwájú nípa iye ìran hajj tó wà sọ fún wa a ní ìran mẹ́ta ní hajj tó wà ájí àdáṣe nìkan láì nínú mọ́ra nínú eléyìí la máa ń pè ní hajj al-ifrod hajj al-ifrod ẹlẹ́ẹ̀kejì òun ni ká ṣe hajj papọ̀ mọ́ umura bó ti ẹ̀já sí pé nígbà bá parí umura tán á di òǹlé tí gbogbo tó jẹ́wọ̀ fún wa nígbà tá a bá ṣe umura tí ó padà di ẹ̀tọ́ fún wa kó tó di bá bẹ̀rẹ̀ ṣe hajj padà eléyìí la máa ń pè ní hajj tamattu ẹlẹ́kẹta òun náà ni léyìí tí a ṣe ájì papọ̀ mọ́ múra àbáṣe múra papọ̀ mọ́ ájì láì ní sinmi rárá táì ní bọ́ aṣọ ara mi lẹ̀ a mọ̀ wà nípò ara mi lẹ̀ ní láti bẹ̀ta wá ti bẹ̀rẹ̀ múra títí láti padà ṣe hajj eléyìí náà pè ní hajj alqiran ìran mẹ́ta tí hajj tí ó bẹ òun náà nìyẹn lẹ́yìn náà ní ìtẹ̀síwájú olúwa wọn ọba dẹ́dà ń bá wa sọ̀rọ̀ al-Qur'an al-Karim ọlọ́ni wa li kulli ummati ja'alna mansaka ọlọ́ni gbogbo umma kọ̀ọ̀kan ìwọ̀n ọlọ́run bá ti fún wọn ní àìmánsákù mánsákù ó fún umma kọ̀ọ̀kan ó fún ti bí ó fún tọ̀hún kò súnmọ̀ tí ò ní mánsákù kí ni táǹpé ní mánsákù àìmánsákù òun ni ìran ẹran tí wọ́n fi jọ́sìn fọlọ́run ẹran ìjọsìn fún ọlọ́run irú ìran wo ni bóò ló ṣe rí so ẹran tí wọ́n pa fọ́lọ́run fún ìjọsìn fọ́lọ́run a máa ń pè ní alimansak bákan náà wọ́n á tún máa lo gbólóhùn alimansak wọ́n máa lo fún ìgbà tá a pa ẹran yẹn fọ́lọ́run ìgbà wo ni so àsìkò nǹkan méjèèjì yìí la máa ń lo gbólóhùn mansak fún un. الله سبحانه وتعالى القرآن الكريم ولكل أمة جعلنا منسكا ọlọ́run ni a ti fún gbogbo ọmọ kọ̀ọ̀kan ní irú ẹran tí ó pa fún wa o àti àsìkò tí ó pa ẹran fún wa torí ẹ ẹran tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fún àwa mùsùlùmí ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam táànà ó pa ní ìjọsìn fọlọ́run a máa òun ọlọ́run ọba òun pèsè ìjà fún gbogbo ọmọ kọ̀ọ̀kan kó ní kálukú wọn nìyí kán lè ba lè máa ṣe ìrántí ọlọ́run lórí kán lè lórí kí wọ́n dá orúkọ ọlọ́run ọba lórí ẹran tó wọn ọlọ́run ọba pèsè fún wọn tí wọ́n pa fún ìjọsìn fọlọ́run torí ẹ̀ tó dá sí pé tí yóò bá pa ẹran ẹran tá à ń pè ní ẹran ìjọsìn kódà kó mọ̀ jẹ́ ẹran ìjọsìn àgbọ̀dọ̀ wọn dá orúkọ ọlọ́run ọba sí láà lọ́nà túláàsì ni kì í ṣe tá a bá fẹ́ nínú àwọn ṣòrótù àtẹ́díṣíyà àtẹ́síyà ṣòrótù fún yàn pẹ́ran oníkó sọ bisimilá a sọ bisimilá mọ́jẹ̀mú ni ìsọ bisimilá yóò sọ̀rọ̀ yẹn di ẹran tó lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ. Tábà sọ bisimilá ìtàn àwa sọ wàláhù akbar wàláhù akbar súnà lòun bẹ́ẹ̀ yóò bá sọ eléyìí ni kò àfẹ́ tìyàn bó ṣe wulẹ̀ kó mọ̀ tá a bá sọ kò àfẹ́tì wa àmọ́ èyí tí ó àfẹ́tì ẹran òun náà ní gbólóhùn bismillah nínú àyà mi ọlọ́ni wala ta'kulu mimma lam yuzkar ismullah alayhi fa innahu fusuq ọlọ́run ní tí wọ́n bá ti dá orúkọ wọn ọlọ́run bá ti lá ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ jẹ́ anábì sallallahu alayhi wa sallam onímọ̀ àná àrọ̀ dẹ́mu wọ́sán mọ́sánmọ́lá alayhi fakulu ẹran tí wọ́n dú tí wọ́n dá orúkọ ọlọ́run bá sí ilá tí wọ́n sì gbà ẹ̀jẹ̀ sì jáde látara ẹ̀ púpọ̀ arábìnrin ẹ̀jẹ̀ tó túmọ̀ sí pé ẹran tó ń dú tí wọ́n dá orúkọ ọlọ́run sí ilá àbí wọ́n dárúkọ ọlọ́run sí ilá nìyí ẹ̀jẹ̀ ò jáde lára ẹ̀ ó kàn kan kínkínní báyìí náà ni irú ẹ̀ yóò sọ ẹran yẹn di gífà fún mi àwọn ẹlòmíì máa ń pa ẹran wọ́n fẹ́ kí ẹ̀jẹ̀ yẹn nìyí bóyá ìdá kan nínú ìdá mẹ́wàá ẹ̀jẹ̀ yẹn ló máa jáde ìdá mẹ́sàn yòókù á wà nínú ẹran yẹn àwa pọ́n aléwu má ti pátán yóò sọ yẹn di gífà yóò sọ di haram láti jẹ fún mùsùlùmí ọlọ́run ní aláàmọ́ ọ̀rọ̀ sọ́kọ́ mi bọ̀ yìí mọ́tò àmì hàn ọlọ́run ní ká pé orúkọ òun ọlọ́run ọba sí ẹran tá a fẹ́ pa fún ìjọsìn fọlọ́run yẹn ni ẹran léyà ọlọ́run ká pé orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí á pèsè là torí ẹ̀ wọ́n ló fẹ́ pẹran léyà ni ẹnìkan ló fẹ́ fẹ́ kó bẹ́ẹ̀ pa ni agbọ́dọ̀ sọ mọ́jẹ̀mú yìí ó pàtàkì púpọ̀ fún ni tó bá wọn pẹ́rù ń bọ̀ ó lè dá ó lè dú màálù tó ti pé ra màálù wẹ́n ló bẹ̀ pa tó máa máa gbọ̀n títí tó fi gbé tán á ìmọ̀jé bisimilayi eléyìí ni kò bójú mọ́ rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ lóòótọ́ nínú àwọn onímọ̀ táwọn sọ pé ní ẹ̀bá gbàgbé tí yóò sọ bisimilá wà lẹ́rìn yẹn kọ́ ó ṣe jẹ àmọ́ inú wọn kò pé a máa gbọdọ̀ mọ́mọ́ gbé jùlẹ̀ ó ṣe ni a mi ṣe ni ara bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹran ni ó ti di ó ti di gífà fún ni láti lè jẹ. bahimatul aniham àwọn ẹran tó lọ ń pè ní bahimatul aniham tó ṣe lẹ́tọ̀ fún wa. wọ́n máa ń pò ní ẹran agbọ́ má fọhùn agbọ́ má lè fọhùn iṣẹ́ náà kan wà ní gbogbo ẹran pátá nkwenye bahima bahima látara kí ni albuhum kò gbọ́ àbí kò lè sọ̀rọ̀ kan lè sọ̀rọ̀ kò débi yóò mọ̀ gbọ́ ní kò lè sọ̀rọ̀ kàn bíngò ló dànù rà ní ìwá o ó ti di mérekù tó gbogbo ẹran pátá náà ni wọn èlé ìfọhùn wọn èlé ìfọhùn bahima ni wọn àmọ́ àlàáhàm ọmọdé àlàáhàm òun ni àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin tí wọ́n jẹ́ àwọn ẹ̀ṣà nínú àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ wọn òun náà ní kúnmí ràkúnmí táǹpẹ̀ ní jẹ́mẹ́lì eléyìí lè àkọ́kọ́ eléyìí ni yóò sì pé ọdún márùn-ún bá kó gbì ó lè lé o àmọ́ yóò pọ̀ ọdún márùn-ún àkúnmí tó bá pé five years kò wọlé yá jẹ̀má bẹ́ẹ̀ náà ni màálù màálù ó pé ọdún méjì gbáko ọdún méjì ó ti two years yóò pè é wọ́n lè lé nǹkan ọ̀sẹ̀ kan ọjọ́ kan ọjọ́ ẹ̀hẹ́n àmọ́ ìpè two years ẹ̀rí àgbò àgbò òun ó pe ọdún kan àwọn ègúnfe àlàkẹ́ àrẹ̀mú àwọn léyìn ni àwọn ó pe oṣù mẹ́wàá tó ọjọ́ orí wọn yẹn nìyí mọ́jẹ̀mọ́ nìyẹn nínú tó sọ ẹran di tó jẹ́tọ̀ọ́ láti lè fi jọ́sìn fún ọlọ́run ò káwù kó pé mọ́jẹ̀mú rẹ̀ ìyẹn lọ́jọ́ orí nìyẹn ẹlẹ́ẹ̀kejì bahimatul anam yóò pé mọ́jẹ̀mú rẹ̀ níbàámu sí àlàáfíà ajẹ ẹran tó dájú pé kò dájú anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn ẹran mẹ́rin kan bẹ wọn ò wọlé yà alákọ̀ọ́kọ́ òun náà ní alimọ́rọ̀ alimọ́ríjù almarid albayin maraduha ẹ̀nà tó sick bí sickness yẹn tó wà noticeable tó hàn tó yóò yàgbẹ́ tí ẹ bá dé kára ní ọdún tẹ́ran ó mọ̀ ẹ̀gbẹ́rẹ́ máa ń síkì akọ̀ wálẹ̀ báyìí náà ni yóò wá rántí bọ́ọ̀n kò sí ìkú ó ti rẹ̀ ẹ́ bá bẹ̀rẹ̀ pé ah ìgbà ló ti rí báyìí wọn náà ah, láti jẹta ló ti rí báyìí ọkọ̀ wálẹ̀ náà ni omi àmọ́ gbàbẹ̀ lọ omi àmọ́ kú látara ẹ̀ àbáwọn míì náà ní tó ní àgbẹ̀ gbogbo ó wá ti rò pé egun ó ti rẹ̀ náà ni almarid albayinu maraduha òun ni ẹran tí ó rẹ̀ tó dájú pé àárẹ̀ rẹ̀ ó hàn kì í ṣe pé táwọn méjì bá wò tá a bá súnmọ́ àwọn fún mọ ní à ah, ó rẹ̀ o ah, kò rẹ̀ ó rẹ̀ kò rẹ̀ ah, kò kílẹ̀ ẹnu so ẹran iléyà tó fẹ́ rà tó fẹ́ rà là ń tó fẹ́ kówó kalẹ̀ yóò jẹ ẹran tí kò sick tí kò rẹ̀ nọmba wán nìyẹn tá a bá ti wá rà tán tó wá padà wá sick ó wọlé yá ká tó rà á àgbọ̀dọ̀ ẹran aláàárẹ̀ rí àti wá rà fún léyà tán lẹ́yìn ìjọ kẹta kí léyà tó tó láàárẹ̀ bá mu ó wọlé yá alákọ̀ọ́kọ́ nìyẹn ẹran òun náà ni ẹran tó dájú pé kò dájú kò dájú omi ojú rẹ̀ ó gbébì kan àwọn ẹran kan bẹ nìyí omi ojú wọn á fi ẹyin ju wọn síbí á fi lè síbí á dájú tó bá fi lè dájú ìrànràn bẹ́ẹ̀ kò wọlé yá kò wọlé yá pẹ̀lú à ń pè ní àlẹ́ àwárù àlẹ́ ló ẹwà rù ẹran bẹ́ẹ̀ nìyí òun náà wọlé yá tá a bá ba bẹ́ẹ̀ ká tó rà á jama a ní rà nínú àwọn àpẹẹrẹ ní olè ẹran tó fọ́ lójú kan ojú kan ló ní ojú kan ló ṣiṣẹ́ ojú kan ò ṣiṣẹ́ torí pé ẹran tó dájú àṣẹ tó fọ́ lójú kan yóò ní irun pa lára jíjẹ wọn torí ẹ̀ la fi ra àwọn ẹgẹ́ bí ẹran ìjọsìn ẹlẹ́kẹta òun náà ni ẹran tó dájú pé tó mọ̀kún tó bá bọ̀ báyìí ẹsẹ̀ iwájú yóò mọ̀ ọ́nà ara wọn báyìí náà ni àbẹ̀jẹ̀ ni wá onígbó leg àbóníké leg àmì ìwà wọn báyìí pé àá ah, òun ah, náà yìí ni àmórí ah, ó mọ̀kún kò wọlé yá àmọ́ tí o bá clear yìí pé ó mú kún báà méjì ṣe ń wù ẹnìkan ló mú ẹnìkan ní kò mú jẹ̀mọ́ adájọ́ pé ìmúkún rẹ̀ nìyí kò clear ó nírújú nínú sọ ẹran tó bá ti mú kùn àìrà bá fi paléyà a máa wá rà tán láì mú kùn lẹ́yìn ibi ọ̀sẹ̀ kan tá a rà tán tí léyà ò tí ì wọlé ló wá bẹ̀rẹ̀ sí ní mú kùn ò wọlé yà ká tó rà láwo àwọn ọmọdéjẹmú tá bá ti wá wò tá a tán tí kan nínú àwọn nǹkan tó yẹ kó ṣe tó bá wá ṣe lẹ́yìn tá a ti rà tán ó ti wọlé yá tó túmọ̀ sí nígbà tá a ti rẹ̀ ẹran ẹlẹ́yà òun láti paléyà pásítọ̀ olóyè ọba tiẹ̀ sí ìtò láti gbáládá lórí ẹ̀ ẹlẹ́kẹta òun náà ní ẹran tí kò ní kò lẹ́ran lá òrù kéégún tó bá gba báyìí wọ́n lọ́wọ́ mọ́ ta lóde gbogbo lòún fọwọ́ kàn kò lọ́ra kò lọ́ra dáadáa torí ẹ̀ rẹ̀ pé ẹran tó bá tẹ̀ lọ́dàá ó wọlé ya wọ́n ti yọ kórópọ̀ rẹ̀ méjèèjì kúrò ó wọlé ya a máa fún ẹran yẹn láǹfààní kó lọ́ra kó tó sanra kódà a máa dùn ju èyí tí wọ́n tẹ̀ lọ́dà lọ. gbogbo àwọn tá à ń sọ yìí yóò mọ ẹbẹ lábẹ́ májẹ̀mú tí ọlọ́wọ́n ọba tó ń sọ fún wa nínú alukur'an wípé ọlọ́wọ́n ọba ní ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ọlọ́run ní ká máa dá orúkọ wọn ọlọ́wọ́n bá fún àwọn ẹran tó wọn lọ́hùn pèsè fún wa tá a pa fọ́lọ́hùn nínú àwọn ẹran agbọ́máfọ̀hùn tó pé mọ́jẹ̀mú rẹ̀. فإلهكم إله واحد ọlọ́nà ẹlọ́mọ dájú okú wọn lọ́wọ́ bá wọn lọ́wọ́ bá tọ́ sí lódodo ọ̀kan ni kò pé méjì kò pé mẹ́ta wọn iná gbogbo ọmọ ènìyàn pátá òun lọ́kàn wá gbà pé ọlọ́run kan là á máa ń sìn gbogbo ọkàn wá gbà bẹ́ẹ̀ àmọ́ ìṣesí ọmọ ènìyàn ìsọ̀rọ̀ ọmọ ènìyàn ìwòye àti ìròrí ọmọ ènìyàn ní máa mú kọ́mọ ènìyàn kó máa ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run àbí kó ṣe nǹkan míì papọ̀ mọ́lọ́run bẹ́ẹ̀ ni torí ẹ̀ inú ìsìláàmù láti wá rí i níbi tí ọkàn tó ti lọ pẹ̀lú ara níbi ìjọsìn fọlọ́run nìkan ló kàn ṣoṣo ẹ dákun ẹ̀sìn wo ló wà láyé lénìí táwọn èèyàn ń dájú kọ ọlọ́run lọ́kàn ṣoṣo lójú ìsìlámù lọ kò sí àwọn táwọn máa ń pè lóníṣẹ̀ṣe nìyí ọlọ́run tí wọ́n ti yẹ pọ̀ àwọn náà sọ pé kan náà làwọn náà ní o àmọ́ tó bá di pé tọ̀ wọ́n fẹ́ wá ìrànlọ́wọ́ wọ́n á máa wá lọ́wọ́ ọlẹ̀ pamọ́ wa lọ́wọ́ òkè wọ́n ní òkè gbà mí pàṣẹ pé kókè gbà ọ́ adájú pé o ti gbà pé òkè wà nínú bí yẹn máa ń gbé bùkátà lọ́tọ̀ lọ nìyẹn o ti gbà òkè gẹ́gẹ́ bí kíni ọlọ́run rẹ̀ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wọ ọ̀fọ̀ ọlẹ́ yorùbá ó rí gbogbo ẹ̀ pátá ẹ́ ìṣẹ́bọsọ́lọ́run náà ni kò lọ bí ẹ̀sìn míì ló gbọ́ ẹ̀sìn tó wà láyé kò sí ẹ̀sìn kan tó dúró la ilaha illallah àfi islam kódà bí yàrá péré mùsùlùmí tó ń porúkọ àwọn ànábì ọlọ́run tó ń wánà lọ́wọ́lọ́wọ́ kan mí lẹ́yìn ọlọ́run ó tàn ti fi islam lẹ̀ ọlọ́run ní odò ó ní astajib lakum ọlọ́run ní ká pò wọn lọ́wọ́ bá nìkan òun ọlọ́run ó dá lóhùn ọlọ́run nìkan làá mọ́ dájú àdúrà kọ islam nìyẹn iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmú gbogbo ìrànlọ́wọ́ tá a bá ní ọ̀dọ́ láti wà nínú tó ju akápá ọmọ ènìyàn lọ islam nìyẹn fa ilahukum ilahun wahide ọlọ́run ló wọn lọ́wọ́ bá yín ọ̀kan ṣoṣo ni jama ẹyọ ọ̀kan ni kò bímọ ẹnìkan òbí kò lórogún kò lọ́ba kan kò lọ́láfijọ́ kò lọ́láfiwé kò sírú ọlọ́run kò séèyàn bí ọlọ́run kò sápèjúwe ọlọ́run kò sáfiwé ọlọ́run nínú gbogbo tọ́lọ́run ọba tó dá wahid ọ̀kan ni jama torí ẹ̀ ìwọ tó bá jẹ́ mùsùlùmí ọlọ́run ti kí ọ ọlọ́run ti ó ti kí ẹ mọ̀nà ó ti fọ̀nà mọ́ kí wọn náà wá dáàbò bo ìsìláàmù náà ni wàláhì orí ńlá ni torí pé iṣẹ́ tó tóbi jù tọ́lọ́run gbé fún àwọn ànábì ọlọ́run òun náà lélẹ́yìn àdáwà tún ila ila àdáwàtò ìlà ìbádátìláyì wàhídà ìpèpè sójú ọ̀nà ọlọ́run ìjọsìn ọlọ́run lọ́kan ṣoṣo òun ẹ̀mí. èyí tó sì tóbi jù táwọn ànábì ọlọ́run wá kọ̀ fún wa tó wá ṣe léèwọ̀ fún wa àdáwàtò anishek ìmọ̀ ọkọ̀ fún ni kúrò níbi ìbọ́lọ̀ wa orogún òun ni tó tóbi jù táwọn ànábì ọlọ́run tó wá kọ̀ fún wa. ọ̀lẹ́kọ̀ọ́ ni bàhásùn náà fi kó lè ọ̀mẹ́fẹ́ rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà lòun ọlọ́run ti gbé àwọn ànábì dìde ká máa kéde pé ẹ̀gbọ́dọ̀ là ẹ̀sìn ọlọ́run lọ́kan ṣoṣo wọ̀ṣẹ́ ní bó tọ́gùt ẹ jìnnà sí nǹkan míì tẹ́ máa gbà gẹ́gẹ́ bí olùgbàlà yín àbí tẹ́ máa tẹ̀ láṣẹ rẹ̀ àbí tẹ́ máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ẹ jìnnà sí. fàlàwù wàsílímù ọlọ́run ló wọn náà yín nìkan òun náà ní kí gbogbo yín àtìlẹ́mù ẹ̀dùpá ti ṣe sílẹ̀ fún ìsìláàmù náà tẹ́mẹ́pẹ́ ní ìsìláàmù tọ́mọ́ ní ìsìláàmù ó kó nǹkan mẹ́ta sínú àwọn kan mẹ́ta ní alẹ́ islam religion of peace ìtumọ̀ islam kan lára ìròyìn islam òun náà ni it's a peaceful religion ẹ̀sìn àlàáfíà ni àmọ́ tí o bá sọ fáwọn yẹn pé sápè ní ìsìláàmù ní ẹ̀sìn àlàáfíà ní túmọ̀ rẹ̀ àní ẹ̀ òkè tó máa mú olè tó máa mú olè ṣe ìsìláàmù ní kan gé lọ́wọ́ wà á ní bẹ́ẹ̀ ní pé ní kan gé lọ́wọ́ àlàáfíà wọn ló wá wà ń bẹ̀ tó máa máa lágbèrè ìjọba ní kí wọn ọlọ́run ní kí ìjọba kí wọ́n gbé lọ wọ́n jù wọn lóko pa padà àlàáfíà wo nìyẹn tó túmọ̀ sí pé nǹkan mi lè jẹ́ àlàáfíà káwọn èèyàn wọ́n rẹ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí àlàáfíà ẹni bẹ́ẹ̀ mọ gbogbo bẹ́ẹ̀ mutí wọn ní kó wọ́n mutí adáàánú kò sálàáfíà bẹ́ẹ̀ lédè nígbà tí wọn ò fílẹ̀ lo tó bẹ́ẹ̀ lò. sultan pè ní islam ó ní pé alìsìsìlámù lillahi bi tawhid ká jupá jusẹ̀ fún ìṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo wal inqiyadu lahu bi ta'ah. ká sì gbéradì nígbà gbogbo láti máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba yẹn ọchị na ṣíríkì wa áàlìhì ká sì jìnà sí ìbọ́lọ̀wọ́ orogún àti gbogbo àwọn èèyàn lákọlábó tó máa ń bọ́lọ̀wọ́ orogún ká jìnà sí ibi ìrànwọ́ lọ́wọ́ lórí ìlànà yẹn ìdáǹpẹ̀ ní ìsìláàmù nìyẹn mùsùlùmí bàbá ọlọ́niwọ̀ muhammad sallallahu alayhi wa sallam máa fún ní ìró dùnú alimọ́kùbẹ̀tìnà àwọn mọ̀kùbẹ̀tì láti ibi akbata akbata yọkùbẹ̀tù alimọ́kùbẹ̀tù alimọ́kùbẹ̀tì àtàlà ń pè báwọn jama torí ẹ tafsir al ká máa tú alukurhani ní àtúnyé ó ní àwọn ọ̀nà bíi mẹ́rin a máa ń fi alukurhani tú kurani tafsir alukurhan bilkurhan torí pé kurani náà ló túra rẹ̀ ọ̀rọ̀ kan bẹ tọ́lọ́hún sọ tí wàá ní túmọ̀ ọ̀rọ̀ yẹ bàbá wo àyà yẹ àyà tó tẹ̀lé àbí àyà míì tó wà níbòmíì. a rí bẹ́ẹ̀ ṣé mọ̀ túmọ̀ sí pé kùránì tú kùránì bí àpẹẹrẹ ọlọ́run bá ní ìdènà sírọ̀ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ kí ni túmẹ̀ olúwa dákun fi ọ̀nà tó tọ́ fi mọ̀ wá sírọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlànà àmta àlẹ́yìn ọ̀nà àwọn tí wọ́n bá ti sí ti kẹ́ àwọn tálẹ̀ níyẹ táwọn olówó ni àbáwọn òǹkàwé àbáwọn olówó aha nínú ayé mi sọ́tò nìsà ọlọ́run wá ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run wa mi yóò ti ìlà àwọn rọ̀súlẹ̀ ọlọ́lẹ́nikẹ́ni tó bá tẹ̀lé àṣẹ òun ọlọ́run ọba àti àṣẹ muhammad sallallahu alayhi wa sallam fàwùláyìíkà àwọn ẹniyẹn wọ́n máa bẹ pẹ̀lú màálẹ̀bí na a ní àmọ̀ lọ́wọ́ àríyì wọ́n a máa bẹ pẹ̀lú àwọn ẹ̀ntọ́lọ́wọ́ ọba kẹ́ sọ́tù fatia sọ́tọ̀ lẹ̀bí na ní àmúta àríyì àwọn ẹni tó ti kẹ́ àbí nínú sọ́tù nìta àwọn tó ẹni bá pẹ̀lú àṣẹ ọlọ́run àṣẹ ànẹ́bí yóò máa bẹ pẹ̀lú àwọn ẹ̀ntọ́lọ́wọ́ ọba ti kẹ́ fatia àwọn ọlọ́run ọba ti kẹ́ àmọ́ sọ́tù nìta èyí wò ó pẹ̀lú àwọn tọ́lọ́ ọba tí àwọn tọ́wá ló tọ̀ òun ọlọ́wà dárúkọ òun nínú ẹ̀nẹ́bí yìí àwọn ànábì ọlọ́run lára àwọn tọ́lọ́ ọba kẹnu wọ́n ti di kíìn àwọn olódodo ní àwọn ọmọlẹ́yìn àwọn ànábì ọlọ́run ẹni àkọ́kọ́ wọn òun náà ni Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọ́n sọ̀rọ̀ òun náà ni àwọn ẹni rí àwọn fún ọlọ́run ọba mọ́. wọ̀ṣùwádà àtàwọn kó tó kú sódò ogun ẹ̀sìn. ṣòkó túmọ̀ sí pé èèyàn mẹ́rin ló ń bẹ nínú ìdínà sọ́rọ̀tọ̀ mustaqim sọ́rọ̀tọ̀ lẹ́bínà ní àmúta àlẹ́yìí àwọn tí wọ́n lọ́wọ́ bá kẹ́ àmọ̀ta wọn àwọn tọ́lọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ànábì àwọn òjíṣẹ́ àti gbogbo ẹni tó gbà wọ́n lódodo nígbàgbọ́ tọkàntọkàn gẹ́gẹ́ bí abákùsílẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ní eré àti àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn àpẹẹrẹ kan nù ọlọ́run wa sàmáhì wa tọ́rẹ̀kọ́ ọlọ́run lóhun fi wa sàmáhì wa tọ́rẹ̀kọ́ àsàmáhù tọ́rẹ̀ ọlọ́run lóhun fi búra kí náà gbèrè ànájímú àsáàkì ìtumọ̀ ẹnu ìràwọ̀ tí máa ń tàmànàmànà ló jẹ́ bẹ́ẹ̀ ṣò ẹ́ rí pé ìtumọ̀ wọ́n sàmọ́ ìwà tọ́rẹ̀ wà máa dọ̀rọ̀ ọkà wà tọ́rẹ̀ anájímú àsáàkì òun ìtumọ̀ rẹ̀ iná zanna fi laylatil qadri wà máa dọ̀rọ̀ ọkà máa laylatil qadri laylatil qadri tánà bí ó mọ̀ tọ́nà òun ti fi mọ̀ kí ni túmọ̀ ẹ̀ ọlọ́run wá sọ túmọ̀ rẹ̀ fún wa tanazzalul malaikatu waruhu fiha náà laylatil qadri khayrun min alfi shahr tẹ̀síìrì iná ìdáná ilábìlẹ̀ kọ́dírì táàmù nìyẹn so a máa fi kùránì tú kùránì ẹlẹ́ẹ̀kejì a máa fi kùránì a máa fi hadíìsì a máa fi tú kùránì ẹlẹ́ẹ̀kẹta a máa ń fi ọ̀rọ̀ àwọn sọ̀hábà ọ̀rọ̀ àwọn tàbíhùn a máa fi tú kùránì ẹ̀rẹ́lẹ́kẹrin kí n lu ọpọlọ tiẹ̀ lásán lásán ojú kùránì èyí náà pè ní àtẹ̀síìrì bẹ̀rẹ̀ ààyè eléyìí ò dáa ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń lò kò sí dẹ́ bí tí ò ní sọ fún iná Kùránì bí ó sì sọ náà ní ìsọkúsọ ló sọ ẹgbọ̀n rí wọn ní ìgbà tí wọ́n máa fi gbowó wà lùbáríkà wọ́n nìkan nìyí ó fẹ́ gbowó lọ́wọ́ kírísítẹ́nì kan tí wọ́n pè síbi wàlímà yẹn náà jẹ́ Mr Coker wọ́n àwọn òpin kí ni wọ́n sọ ọ́ ah ok ọlọ́run dárúkọ rẹ̀ ní alukurani tọ́lọ̀ dákọ̀ ọ̀bùn takọ́kà ní alukurani ẹwà tára kóòkà kọ́ ìmọ̀ ọlọ́run àmìsà kóòkà ọlọ́run dárúkọ yìí ẹgbẹ́ ìwọ orí búnú jàmáà mùsùlùmí so kí ẹ máa lo ọpọlọ tí ẹ máa fi gbẹtùmọ̀ kùránì kalẹ̀ eléyìí ní ìṣe nǹkan tó mọ̀ arábàṣẹ olè kó mọ̀ wàbá ṣírí mọ̀kùbìtì àwọn tọ́wá ní mọ̀kùbìtì tọ́lọ̀ wọn sọ tábà wọ àyà tó tẹ̀lé ọlọ́run wá ṣàlàyé wọn ọlọ́run fún wa ní ròyìn wọn wọn náà fi máa mọ̀ bóyá ò ń bẹ nínú àwọn alimọ̀kùnbẹ̀tò àbó sì ń bẹ táwọn ròyìn yẹn bá ń bẹ lára rẹ òdúpẹ́ fọlọ́run lẹ́yìn náà ó wàá gbìyànjú bóò nìkan nínú àwọn ọ̀rọ̀ yóò ṣe ní sákúrò láàrin èèyàn bóò ni ó ṣe máa lékún lórí kí máa jẹ́ ní tí ó máa fi ròyìn ẹ ròyìn ní gbogbo gbà الذين إذا ذكر الله وجلت قلوبهم àwọn ẹni àkọ́kọ́ àbí ìròyìn àkọ́kọ́ ọ̀nà tó dájú pẹ́tọ̀ gbogbo àtìgbà tí wọ́n bá ti ka ọ̀rọ̀ ọlọ́run sí wọn létí wájì láti kò lóòbòhún ọkàn wọn a máa gbọ̀n gírígírí látara àbẹ̀rù gbójó fún olúwa wa ọba dẹ́dàá wọ́n máa ka ọ̀rọ̀ ọlọ́run ah ìwà bá wọn bí ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ fún wọn nípa ìjìyà tó ń bẹ ẹni tí ò bá sin náà lálẹ́ kìyàmà ìwà bá wọn bí ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ nípa ikú lóò ní kó ṣe wá kí ní bẹ lẹ́yìn ikú èrò àbá wọn tá ah! ọ̀rọ̀ náà lélẹ̀ wọn ni máa fọ̀rọ̀ ọlọ́run ṣe àwẹ́wà wọn ni máa fọ̀rọ̀ ọlọ́run ṣe àwẹ́dà ẹlòmíì yóò máa gbọ́rọ̀ ọlọ́run yóò sì máa yóò máa rẹ́ni ẹlẹ́mí ó sọ̀rọ̀ ọlọ́run di ọ̀rọ̀ èèyàn bí ẹgbẹ́ rẹ̀ jama onígbàgbọ́ òdodo alimokbitun wọn a máa níbẹ̀rù gbọdọ fún ọ̀rọ̀ ọlọ́run gbogbo àkígbà tá a bá ti ń gbọ́ torí pé wọn èé gbé ọ̀rọ̀ ẹnìkankan lẹ́gbẹ̀ẹ́ àti kámátì wàá sọ ọ̀rọ̀ ọlọ́run kankan. òun lẹni tí ìròyìn ìmáa ṣe sùúrù lórí gbogbo tó bá kàn wọ́n ní tó bá dé bá wọn nínú tí wọ́n béèrè tí wọ́n ò rí àdáwò náà nìyí náà àbéèrè lọ́dọ̀ ọlọ́run kò fún wa àbéèrè owó kò fún wa àbéèrè ọmọ kò fún wa àbéèrè nífọ̀kànbalẹ̀ kò fún wa. jẹ̀mọ́ ìyìn tá kò fún wa ìyìn tá àwa béèrè ló wá fún wa. tó gbọ́ mi yé ìta béèrè fún wa ìta béèrè olómú wa owó la béèrè kò fún wa oṣù ló fún wa ká bímọ ká lọ́mọ láyé la béèrè kò fún wa kí ló wá fún wa àìlọ́mọ láyé bẹ́ẹ̀ a béèrè pé ká fọmọ sáyé lọ ni ìta béèrè nu àmọ́ ìta béèrè ló wá fún wa ọmọ sì ń kú lójú ẹni jàmá mùsùlùmí ìgbà pẹ̀lú mọ̀ sí ibà nìyẹn mùsíbà láti bí àsáàbà yòsíbù mùsíbà ìsáàbà tẹ̀n kí nǹkan tó lọ́hùn tó ẹ́ tó jùmọ́ ni ó bá ni téèyàn sì lè yẹ ọlọ́run ló jùmọ́ yẹn ó jowó mọ́ yẹn ó kàn yẹn ó ju òṣì mọ́ yẹn ó kàn yẹn ó ju àìní ó jẹ̀mọ́ ọlọ́run wa ní àwọn al nínú ìròyìn wọn ẹlẹ́ẹ̀kejì wọn a máa ṣe asábùrù ló ń pè báwọn ká ṣe sùúrù ká ṣe faradà torí pé ìran sùúrù mẹ́ta ni ọlọ́run ní ákínú bí yóò bá máa ṣe sùúrù kò mọ̀lẹ́ lẹ́nu kí àbí torí a ní dábẹ́ fásitì ṣe kódà kí ẹ máa ní káàkiri gbogbo ẹni wí yóò dín náà ẹ àmọ́ a nínú àìsásìkò àwọn aṣe láti lè fi kínú fọlọ́run ẹlẹ́ẹ̀kejì ńdọ́nà bá ní àjìnà sí tá a bá ṣe sùúrù alẹ́ ìjìnà sí sùúrù láti láti jìnà sí ìwọ̀ a máa jẹ́ sí pé ìwọ̀ aráàmù kì í dùn ni aráàmù máa ń dùn á tá ṣe sí iná yorùbá náà máa ń sọ wọn ní wèrè dùn wò kò ṣeé bí lọ́mọ aṣẹ́wó dùn ló gbà kò ṣeé fẹ́ sílé àwọn èèyàn kan ṣe sí iná wọ́n ṣàgbèrè ṣùgbọ́n tó bá jẹ́ mọ́kùbìtún kò ní bá wọn lọ́wọ́ sí á ṣe sùúrù bí ò tí níyàwó yóò ṣe sùúrù kò níyàwó tó bá sì ti níyàwó náà nìyí ìyàwó tó fẹ́ náà ni ó mọ̀ bá láṣepọ̀ kò ní máa báyàwó yàwó àbóbìnrin olóbìnrin abẹ́ tí ò lẹ́tọ̀ọ́ sí sùúrù ni sùúrù ni tí ìbá ní sùúrù ìyẹn ó kó sínú tọ́lọ́ ṣe léwọ́ èlò náà ṣàgbèrè kò wọ́n kódà níbo mi gan ọ̀fẹ́ ni ó bọ́fẹ́ dé ń bò mí àmọ́ pàtàkì sùúrù pé ah, ọlọ́run máa fẹ́ kiri yìí jẹ́ ń ṣe sùúrù fọlọ́run so sùúrù ni máa ń jẹ́ kí yàn rí èèwọ̀ ọlọ́run ọba jìnà sí bí sùúrù sì máa ń ran ní lọ́wọ́ ká lè rí ọ̀ràn yẹn ọlọ́run múṣẹ ẹ̀rẹ́lẹ̀ kẹta òun náà ní asábùrù wọn àkàdáàrú lọ ìlìmọ̀ límà ká ṣe sùúrù lórí àwọn kan tọ́lọ́ bá kádàrá kó máa kàn wá o nínú tá a béèrè àti tá a béèrè àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni torí ẹ̀ o lè jẹ́ mọ́kúbi túnà o lè jẹ́ mọ́kùbìtú náà kó wá dá sí pé ọlọ́run ó máa dán owó wa ló bá fi ìsìlámù lẹ̀ ló lọ bò mí ó mọ lọ́jọ́ pàlóńgò o lè jẹ́ mọ́kùbìtú náà kó wá dá sí pé bó ṣe ká Kùránì náà ló tún ka nǹkan míì bó ṣe ń pe ọlọ́run ló tún pe nǹkan míì bó ṣe ń fa yá Allah ló tún fa nǹkan míì ó pè é gbogbo agbárí rẹ̀ yà àfagbẹ́rẹ́ ni àfagbẹ́rẹ́ ni ìjàgbọ̀n rẹ gbẹ́rẹ́ ni ọrùn ọwọ́ rẹ gbẹ́rẹ́ ni ìbàdí rẹ gbẹ́rẹ́ ni ẹ̀jẹ̀ ti tán lára rẹ̀ ẹ̀kíní kan yọnú ajé yọnú ajé àwúrẹ́ àgbẹ̀lágbà bá kù sẹ́ńdà gbogbo ẹ̀ ló mẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni yẹn kìí ṣe tó ní sùúrù fún ọ náà a máa ṣe sùúrù ní dọ́lọ́n bá mú wá tá a béèrè ni àwọn iṣẹ́ àti ìrì á ṣe sùúrù náà ni má sì gbẹ́rẹ́ ẹfun mi jẹ́ má sì gbẹ́rẹ́ rẹ̀ má tara rẹ̀ ó ń wá ọmọ ṣe sùúrù fọlọ́run ọlọ́run nìkan ló lè ṣe é wọ́n gbé agbára yẹn kalẹ̀ kan wá jẹ́ ń gbẹ́rẹ́ three thousand three hundred thirty three eléyìí náà lè fa sábà àbí tó ní ọmọ bí nígbà ìjọba ti tí ò bá tó nǹkan lára mọ́ ṣe sùúrù fọlọ́run àwọn òrùka òrùka rẹ́gínẹ́sì pé àwúrí àgbàlagbà ìyọnú ajé àjọlá nẹ́bì gbogbo yẹn ni kò sínú islam àìní sùúrù fọlọ́run ní máa mú yẹn máa sá fún kẹ̀kẹ́ máa kọlu katapila so eléyìí jẹ́ ìròyìn ẹlẹ́ẹ̀kejì fún àwọn alimokhbetun ọlọ́ni ẹlẹ́ẹ̀kẹta walmokimi sọlá nínú ìròyìn àwọn alimokhbetun wọn a máa kírun tọ́lọ́wọ́n bá ní kí wọ́n kí wọ́n a sì máa kí lásìkò wọ́n a sì máa kí bó ṣe bọ́lọ̀ ṣe fẹ́ torí pé kò sí yàtọ̀ lẹ́ni láàrin ẹni tí èkínú rárá àtẹni tí máa kí títì kí lásìkò ẹlòmíì ń bẹ tó bá dé lẹ́yìn aago mẹ́wàá nígbà yẹn lọ́dọ̀ kí wọn àyílà àlásàrì mọ́sílù àti ìṣáì wàláyé ò nínú ìwà àtẹ̀jú òkì bákan náà jọ nìyí bẹ́ẹ̀ ni torí pé kùránì tọ́lọ́run ti pẹ́ láṣẹ kó kínu ọlọ́run fásitì sí iná sọ̀láàtà ọlọ́run ní ẹ̀rí ìrún ta ní ẹ̀kí kẹ́ẹ́ná tí aláàlè mọ́ mìíràn náà kì ọlọ́run la ṣe ní ọ̀ràn ẹ̀yàn lẹ́yìn lórí mọ̀ọ́kúta a ti fi àsìkò sí wọ́n ní zoom sí iṣẹ́ láago mẹ́jọ alẹ́ aago mẹ́jọ àárọ̀ kọ́ bọ́ o ò lọ gbọ́ wá di aago mẹ́jọ alẹ́ lọ́wọ́ lọ fẹ́ lọ fẹ́ lọ rìsíìmù síbi iṣẹ́ iṣẹ́ ìtàkùn ara rẹ nù láìláì kò rí bà wọ́n. so a kírun pẹ̀lú mọ́jẹ̀mú oorun pẹ̀lú ẹ̀kọ́ oorun a kírun pẹ̀lú àsìkò ìrun gbogbo oorun wákàtí márààrún àì máa gbé lẹ̀ tásìkò rẹ̀ tí ó wà lọ ká tó kì bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó pọnmi sínú àpẹẹrẹ àwọn àfáà tàn wá wọ́n ní ẹ̀ ó lè san gbèsè gbèsè kọ́ ló fẹ́ sùn àwọn afáàn tàn wá wọ́n ní ẹ̀ lọ́ba dé lálẹ́ náà ẹ lè kí náà wọ́n lè kí mọ́jẹ̀ kan tàn ẹ́ irun rẹ̀ ìwọ ló ní ìrù tó ń kí kéjì ìmáàmù kéjì dàdá ní ìwọ ló ní bó o bá ṣe dì í èyí ìbá a máa ń kírun pẹ̀lú àsìkò a máa ń kírun pẹ̀lú mọ́jẹ̀mú rẹ̀ a máa ń kírun pẹ̀lú òfin tó dé é. àwa náà mọ̀ bí yàrá kírun láì lálùwàlà ká má bèè lọ́wọ́ ọ̀wọ́ náà kí ló sọ ó ní kò nírun tí ó mọ̀ pé ipò tí àlùwàlà wà lásìkò wà ní. ẹ̀gbọ́n ipò tí àlùwàlà tó wà fún irun òun ni ipò tí àsìkò òun náà wà nínú àwọn ṣòrótù mọ́jẹ̀mú irun òun ni kásálùwàlà kára wa mọ́ ká tó kírun nínú mọ́jẹ̀mú òun ni ká kírun lásìkò nínú mọ́jẹ̀mú òun ni ká kírun dájú kíbílà. jábáàsì ṣe bó ló lè kírun láì ládùúgbò àlá ló sì mọ nítọ iná lọ́gbà fúru rọ̀hìmù ọlọ́run ọba ọba láàánú ní ọba tí mo rọrùn ọba láàánú lóòótọ́ àmójútẹ́ kò mọ̀ pé òun ò ní gbà bẹ́ẹ̀ náà ni kí ẹ máa kírun jẹ̀mọ́ ẹlẹ́mẹ́jẹ ní ah, láti láti ìyẹn ẹni ìkíjú méjì lọ mo fẹ́ san padà san padà àmọ́ nígbà ó ọlọ́run sì béèrè lọ́wọ́ rárẹ̀ kìyàmù torí ẹ ìrúnta ní akí ó ní àsìkò torí ẹ orúkọ àwọn ọrùn dáhùnwé olè àwọn àsìkò tọ́lọ̀ ní akí wọn lórúkọ wọn ṣubuhi àsìkò tiẹ̀ ni lóòrì àsìkò tiẹ̀ ni asiri àsìkò tiẹ̀ ni madribi àsìkò rẹ̀ ni ìṣáì àsìkò ni àsìkò ni torí o tọ̀dọ̀ dọwọ́ wa ṣeré muhammad sallallahu alayhi wa sallam ó ní awwal ma yuhasabu ala abdi bihi yawmal qiyamah as-salah ó ní nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mọ ìyẹ̀wò nínú ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn nínú gbogbo ẹrù ọmọ ènìyàn pátápátá ó náà ní as-salah ó ní irun ìdá as-salahat jàmá bínú rẹ̀ bá salaha al kulluhu faqad aflaha wa anjaha ká máa wọ̀rú wọn wọ ẹrù ẹ wọn á ah, ah, òkè ó ti ṣoríire ó ti là kúrò níbi ìyá ọlọ́run àmọ́ tó máa wo ẹrù èèyàn tí ò sínú bẹ́ẹ̀ rárá kò sínú bẹ́ẹ̀ àwọn tí ò sì sínú wọn bẹ́ẹ̀ nìyí lára wọn tí ò kínu lásìkò ni àbáwọn tí wọn pé mọ́jẹ̀mú oorun tán kí bó ṣe wù wọ́n tí wọn kí bó ṣe wù lọ́hùn. arábìnrin kan pẹ̀lú kọ́ábà wà kan á ṣòfò wọ́n á dègbé wọ́n dolórí bú níjọ́ náà. àbẹ́yẹn tó máa wò ó nù ẹ̀ lọ́dún pé ah ó ń kí lásìkò síbẹ̀síbẹ̀ àwọn kùdìẹ̀kùdìẹ àwọn kùdìẹ̀kùdìẹ ń bẹ kùdìẹ̀kùdìẹ ń bẹ níbi ìrun wọn wọ́n wà mú náfìlà wọn wọ́n è pè fún wọn ó kírun bó ṣe yẹ kó kí o àmọ́ àwọn gángan kan bẹ́ẹ̀ wọ́n wá mú náfìlà sí yẹn kí wọ́n fi yanjú rẹ̀ fún mi torí ẹ̀ àìfi ìrun àìfi ṣeré o jàmá mùsùlùmí àìfi ìrun ṣeré o kò sí tá a lè má ṣe pásítọ̀ tó bá tó wá kírun mi. àwọn ọkùnrin ọ̀ràn yẹn ní káàkiri jàmá ká máa Allahu ó wà níbi ilé ìyàwó ni ó wà níbi ilé ìkómọ ni ó wà níbi fírídọ́ọ̀mù ni dìde mọ́wọ́ rẹ̀ pé nìkan níwàá dìde orí ọlọ́ọ̀mọ́ kan yẹn nìkan nígbà míì orí ọlọ́ọ̀mọ́ nìkan tí ní kan gbogbo nígbà míì wọ́n gbà tìjú ká dìde ni àwọn lọ́kíjà máa afá ẹ̀ tí kí lọ́ta lọ dà ìṣá àpẹẹrẹ ni èmi ni mò ń kó mọ èmi bàbá ọlọ́mọ tó rà kan náà pẹ̀lẹ́ lẹ́yìn o wọ́n ló ń kó mọ lóòbí kí zúrì ò kásìrì ò kí mágírì lásìkò wọn kò bójú mu so eléyìí jẹ́ ìròyìn ẹlẹ́kẹta fún gbogbo àwọn alimọ̀kùnbẹ̀tún wà mí máa razaqnahum yunfiqun wọn náà ní ìròyìn ẹlẹ́kẹta fún àwọn alimọ̀kùnbẹ̀tún wọn a máa ná nínú tọ́lọ́wọ́n bá pèsè fún wọn. wọn a máa ná nínú tọ́lọ̀ fún wọn nínú ọrọ̀ nínú àrísìkì wọn gbogbo níná tá a máa ná nínú tọ́lọ̀ fún wa ó pọ̀ ó kéré jama ìdájọ́ rẹ̀ méjì ni àwọn níná kan bẹ tó jẹ́ ọ̀nà yẹn lórí ọ̀nà yẹn ló jẹ́ lórí àwọn eléyìí ó kún sí ọ̀nà mélòó ó kún sí ọ̀nà bíi èyí tá nà fọlọ́n tọ́lọ́n béèrè lọ́wọ́ wa ìlà máa ń pè zàká ọ̀ràn yẹn ni kó yọ zàká nínú dúkìá rẹ̀ nínú owó rẹ̀ lọ́bí àwọn àfáàsùn náà wọ́n ṣàlàyé bó ṣe lè yọ zàká ó ṣòwò àbó kówó pamọ́ àbá ẹ̀ àbí àjọ kí máa ń pè àjọ oṣù òun lẹ̀ ń kó ọ̀pọ̀lọpọ̀ àtàwọn máa ń dájọ oṣù ẹlòmíì owó rẹ̀ máa ń wọ zàká mọ́tò bá ti lọ báwọn afá súnà wọ́n yẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ pín àà ah, ah, tí yóò ti wọ̀bẹ̀ àà ah, ilé ti wọ̀bẹ̀ wọ́n ṣàlàyé zakat agbọ́dọ̀ mọ́ yọ ẹ̀tọ́ ọlọ́wọ́n bá ní ọlọ́niwá lè nílà ní zakat ìnufa ìlú àwọn tí wọ́n máa ń yọ zaka ìròyìn mùsùlùmí nígbàgbọ́ òdodo ni ẹ̀tọ́ ọlọ́run ni bẹ́yàn bá bí zaka bá wọ owó ẹni tá a bá yọ yẹmọ tó bá ti jálẹ̀ kìyàmọ ọlọ́run sọ ọ̀rọ̀ ẹni yẹn yóò sọ di ejòlá tí ó wé mọ́ tó sì mọ bújẹ àmọ́ abẹ́rẹ́ pé ah kí ni mo ṣe èjì ó mọ̀ sọ pé anna kanzuk èmi ní ọ̀rọ̀ tó kọ tó yọ kàkà nínú mi jama lára yìí orí ẹ eh, ìjìyà lọ́kẹ́yàmọ̀ nù kódà kí èèyàn tó kúrò láyé yóò rí jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́ yóò rí ọlọ́run mú jìyà rẹ̀ wá bà láyé alùbárà kò ní sínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní lásùbọ̀ tán ó lè kó pọ̀ tó kò ní sóòrí ń bẹ kò ní sálùbáríkà ń bẹ ọmọ ní débà a máa débà wọn ó débà gbèsè eléyìí yọ kan ìyẹn ni ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́ ká yọ ọ́ nínú dúkìá wa tá ní zaka ẹlẹ́ẹ̀kejì nínú tó dọ̀ràn èèyàn lè lórí nínú níná òun náà ni èyí tá a ná fún àwọn èèyàn kan tá a gbọ́dọ̀ mọ́ òun ná fún nínú ọ̀ràn ọmọnìyàn àwọn ìyàwó rẹ̀ ọ̀kan lóní méjì lóní mẹ́ta lóní mẹ́rin lóní wọn ó nà lé fún wọn ní tá a máa ná fún ìyàwó onísàdáàkì ní tí ó jẹ tí ó mu tí ó wọ ibi tí ó gbé wọ́n ló na wọ́n ló na lé lórí jẹ̀mọ́ ìyẹn ni àwọn ìyàwó bẹ́ẹ̀ làwọn ọmọ agbọ́dọ̀ mọ́ náà bẹ́ẹ̀ làwọn bàbá wa mọ̀mọ́ wa agbọ́dọ̀ mọ́ náà ká ná fún ọmọ mọ̀síwìlíyà ni ká ná fún òbí bírù ni ká ná fún ẹ̀gbọ́n àbúrò nínú mọ̀lẹ́bí sílà ni mọ̀gbọ́ mọ̀sùlùmíyà bírù sílà àwọn eléyìí mi mẹ́rẹ̀ẹ́ta ni ọ̀ràn yẹn ló jẹ́ lórí yẹn lórí nínú dúkìá rẹ̀ náà ni agbára bá ṣe mọ̀ ẹ̀wà lẹ́lẹ́kẹta òun náà lè jíwọ́ náà ná fúnra rẹ̀ ó tún jọ́ ọ̀ràn yẹn mọ̀nìmọ̀nìmọ̀ àbáyé sì lówó lọ́wọ́ o ẹ̀fẹ́ yẹn kó làwọn ò inú kakún òun ò gbọ́dọ̀ kakún bọ́lá bá ti rọ̀ ẹ́ lọ́rọ̀ o gbọ́dọ̀ ní káyọ̀ mọ̀ pé àá olówó ni wọn náà rọ̀ mí lọ́rọ̀ ni inú ọlọ́run ká máa dùn tó bá kẹ́ ẹ̀dá rẹ̀ tó kẹ́rù rẹ̀ kẹ́rù rẹ̀ ò sì fi ìkẹ́yìí tí ò fi pamọ́ a máa lékún sí ni wọn náà wá so fún rẹpẹtẹ ẹgbẹ́ ó mu gàrí láàárọ̀ gàrí lọ́sàn gàrí lálẹ́ ẹ ẹ ní mọ́tò ní ẹni wọ́n ń gbé wọ́n ń gbé wàhálà rẹ̀ òun sọ gidi ó ti ya ọmọ lọ́rùn ní ọmọ wọ̀ àtàwọn ti já gbogbo ẹ ti kọlù rárá ọlọ́ni fa'amma bi ni'mati rabbika fa'addis ìkẹ́ ìdẹ̀ra tọ́lọ̀ bá ṣe fún ọ jẹ́ ká yé mọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha yuhibbu an yara asara ni'matihi ala abdihi idha an'ama allahu alayhi inú ọlọ́run máa ń dùn ọlọ́run máa ń nífẹ̀ẹ́ sí kó pa á ìkẹ́ ìjẹ̀ra tó ṣe fún ẹrú ẹ̀ tó ṣe fọ́mọ ènìyàn tí ò bá sí kò sí tó bá ti wà ó ti wà náà nù torí ẹ̀ òun làwọn aláìní tọ́lọ́hún ò sì ṣe fún kó fi ní máa ṣèyàn mú wọn ní máa wí ara wa náà ni wàá bẹ́ẹ̀ sì ni wí dára wọn ara wọn tó yẹ kó lọ́mọ gba ọ̀rẹ́ lọ́wọ́ ẹ mọ́ lórí rẹ̀ ẹ kàn wò bẹ́ẹ̀ náà rí bákan náà rí bákan náà kò sì gbó pamọ́ ni ó sì gbọ́ tó bá lówó bí ṣẹ̀kẹ̀rẹ̀ tó pọ̀ bí yẹ̀pẹ̀ òkun sórí tó bá lè yẹ sí ọ̀nà mẹ́ta tá a sọ yìí tó bá náwó síbẹ̀ ò ní owó olùlọ́sí ní ẹrú owó ni ọ àwọn kan bẹ jẹ̀mọ́ ẹrú owó ni wọ́n ọlọ́run bù wọ́n lówó àmọ́ lọ́wọ́ ò ní tẹ́mínà tí wọ́n èkú wọ́n ṣerú rẹ̀ ni abudu dinar taisa abudu dinar wà taisa abudu dirham àwọn eléyìí ni alábẹ̀ni ọlọ́run fojú wọn bólẹ̀ kò náwó sí rẹ̀ tọ́jú rẹ̀ owó sì ń bẹ ó wá ń kówó sí báǹkì ó wá ń kówó sí báǹkì ó wá ń kówó sí báǹkì kéè kú ẹrú owó ni àwọn ẹlẹ́yìn ni ó náwó síra rẹ̀ yàmá àwọn ọ̀nà yìí ọ̀nà yìí ó jẹ́ ọ̀nà yàn lé wa lórí nínú ẹ̀ òun náà tún ní ká ná sójú ọ̀nà ọlọ́run ló pàtà àmọ́ fún àwọn àdìkan náà lá kápá rẹ̀ lójú ọ̀nà yàn fún wa ẹ̀rọ àdúgbò tí wàá ṣe ọ̀nà yàn fún wa kátọrẹ fáwọn èèyàn káfáyàn ló ń jẹ káfáyàn múmú tó dáa ṣe olóore ni àyè awọ lórí ẹ bẹ́ẹ̀ ni àyè awọ lórí ẹ tọ́nà bá ti kí ọwọ́ náà káwọn èèyàn ká má ní ìròrí pé àti ah, nínú mẹ́wàá ti máa ń lẹ́yọ̀ kan yóò di mẹ́sàn ìròrí àwọn kèfèrí nù ìròrí kùránì tí kùránì lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí kó ní tó bá nìkan mẹ́wàá tó bá ní kan yóò di mélòó yóò di nineteen ẹ̀yọ̀ kan tó náà yẹn nìyí mẹ́wàá ní òbí rọ́pò dúkúrá ní sọ fún wa nìyẹn àmọ́ èyí tí wọ́n sọ man jẹ́ àbẹ̀lẹ̀ hasana fàlàwọ̀ aṣọ́rọ̀ misali ha man jẹ́ àbẹ̀ sẹ́yìí fàlà ìtọ́ ilẹ̀ misali ha ọlọ́lẹ̀ ní bá ṣe dáadáa yọ yóò gba mẹ́wàá òwa ná nínú mẹ́wàá jẹ̀mọ́ ó gba ẹ̀sán mẹ́wàá pẹ̀lú mẹ́sàn-án wá mélòó ó di nineteen ìyẹn máa ń ná kó pọ̀ sí i o sì lè máa ná kó lè pọ̀ sí mi kó wá máa ná kó wá dínkù dá ìnáwó ìsọwá kò sí sọ̀rọ̀ tó lò sí àmọ́ ìròrí kedere àti ìròrí ẹ oṣù tí ó rọkìríkà wa mẹ́wàá ní kìnìún ìdí máa mẹ́yẹ kan mẹ́yẹ di mẹ́sàn-án ìwé fún mẹ́lẹ̀ míì ní iná gbé kólódó iwájú rẹ̀ ní mọ́ṣáláṣí pé ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ alaba musa alaba musa kọ alaba musa òfin kì ní ìgbẹ́ gbogbo alaba ó sì bẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ tó dẹ́rù bà ní pé ìní ah, bí wọ́n tàbí lọ ní wọ́n tó ẹ̀tù àárín àwọn ara kò rí àmọ́ wá kalẹ̀ ọwọ́ hasbro tó bá ná nínú tọ́lọ̀ ń pèsè fún ọ bó ṣe kéré mọ́ ni ọ̀la ibi tó ti lérò ọlọ́run ti pèsè fún ọ àdéhùn ọlọ́run òun iná yun òun iná yun torí wa ká ná nínú dúkìá wa àwọn ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́nà fi ròyìn àwọn alìmọ̀kùnbẹ̀tù àyà tó tẹ̀lé ọlọ́ni wálbùt nẹ̀jẹ̀ anáhà lakum min sha'i'illahi lakum fiha khair ọlọ́ni ẹ̀rọ agbọ́ wọlbùdnà bùdnà àwọn ẹran alára bẹ̀m̀bẹ̀ alára rọpọtọ àwọn ẹran ńláńlá bùdnà ju àgbò lọ wọ́n tóbi ju ewúrẹ́ lọ wọ́n tóbi ju àlàkẹ́ àrẹ̀mú ìgúnfe wọ́n tóbi ju àwọn eléyìí lọ. torí ẹ̀ láti mọ nínú àwọn àfáà míì nínú àwọn àfọ onímọ̀ táwọn sọ yìí pé adájọ́ ẹran màálù kápá màálù fúnléyà ó lóore ju kápá àgbò lọ torí pọ́lọ́ ń dárúkọ wàlúbùdìnà ẹran abara bẹ̀m̀bẹ̀. Ah, ẹran agbára rọpọtọ àwọn ẹran ńlá ẹran ńlá tí àgbò láàrín afẹ́gbòwé mọ̀lúù mo rí àgbò kan wọ́n sọ fún mi o mo fojú ara mi rí kòrókòrò báyìí six point five million yes méjì thirty million ní méjì jẹ́ mọ́ owó báyìí thirty million wọ́n dàgbà débi pé jẹ́mọ́ ìjókòó fún wọn náà ní inna lillahi wa inna ilayhi raji'un ikú ló kù fún wọn bí wọ́n dàgbà dé wọ́n dàgbà débi pé mo mọ̀ pé èèyàn máa ń parí èèyàn máa ń parí ẹran náà máa ń pamú tí gbogbo irun mú tó ti wù kó ó ti wá ń ṣá ẹran ẹran bí awọ mú yẹn ló wá ń dìde kò wá fẹ́ sí irun bí òkè gbogbo agbárí gbogbo àìmọ́ fún òun lè rìn bí tí wọ́n tóbi dé èlò alẹ́ wá ń tẹ́lẹ̀ yìí ọlọ́yẹ̀ ọ̀kan two point méjì ń kọ́ thirty million jẹ̀mọ́ tọ́ wá gbéyàn bá ra àgbo fifty million ẹnìkan náà ni máa pa o ẹnìkan náà ni máa ẹnìkan àgbo kan ni tó bá ti ra màálù two point five àǹfààní wà fẹ́yìn méje torí pé kò sí àgbò náà kódà kó jẹ́ fifty million kò lè tó màálù kò lè tó màálù fa orí màálù nìkan ó kúrò nítorí ìdàgbò mi orí màálù wọ́n torí màálù mi ní two hundred orí màálù wọ́n fi ń ṣèyàwó wọ́n fi wọ́n fi ń ṣèyàwó fi ṣe fírídọ́ọ̀mù bọ́ọ̀lù láti wá ṣe báyà ẹ̀rọ orí màálù ní gbogbo ẹ̀bọ̀dì ó jẹ àbí torí ẹ̀ ló dájú pé ẹran ńlá náà máa ń sọ ní ìgbọ́lọ̀ ní ẹ̀rí wàlúùbùdùnà àwọn ẹran ńlá ni màálù ràkúnmí jàǹdáhà lákòm ọlọ́run lòun dá wọn òun sì rọ̀ wọ́n fún wa òun pèsè wọn fún wa ká pa wọ́n ká fi jẹ́sìn fọ́lọ́run ká jẹ ká jẹ wọ́n min sha'airillah nínú àwọn àmì tó tọ́ka sí agbára ọlọ́run bíbẹ ọlọ́run ọba ni. Yàmá, màálù ẹyọ kan ṣoṣo, fẹ́ẹ́ tó bọ́lọ̀ ṣe dá àdámọ́tọ́lọ̀ ń dá sí wọn náà, òun lò ní gbogbo àwọn alámùkòkò yìí àlè dáwọn mú, àlè dámú, màálù kan, just one, one cow àbí ràkúnmí kan àmọ́ ọlọ́run wá dá wọn lè fún wa àmọ́ àmọ́ rìn láàrin àwọn ọmọ ìlú ẹgbẹ̀rún àmọ́ rìn láàrin wọn wọ̀n sí ní ṣe kankan ọlọ́run nínú àwọn àmì wọn lọ́wọ́ bá ní o lakum fiya khair ọlọ́run ní orí tó pọ̀ nbẹ lára wọn fún yín àmọ́ fi wọ́n jọ́sìn fún ọlọ́run àmọ́ fi wọ́n fi ṣòwò àwọn alápàtà àwọn ọmọ ẹ̀rí wọn pa wọn wọn mọ ta wọn àmọ́ fi wọn àmọ́ jẹ wọn torí ẹ̀ oníṣẹ̀ṣe tí ń fi ẹran táwọn máa ń pa léyà tó fi ń wé èyí táwọn náà máa ń pa nídìí ògún kò mọ tó ń sọ ni bẹ́ẹ̀ ni kò mọ tó ń sọ àwa torí ẹran ẹran àwa la ní ẹran ọlọ́run kọ́ ló ní ẹran. ẹ̀jẹ̀ ọlọ́wọ̀n béèrè ẹ̀jẹ̀ rẹ̀ bí o ṣe béèrè ẹran àwọn sì ní ẹ̀jẹ̀ ẹran fún wa láti máa ń ta ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ kí wàá ní tọ́lọ̀ ń béèrè gangan níbi ẹran tá à ń pa ni àtàkùnwà ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run a mo ní ẹ ṣe àbẹ́ẹ̀ ní ṣe kìí ṣe pé ẹran ẹran tó gbogbo ẹran ten million ẹ̀kọ́ àlọ́ akálọ̀ pẹ̀lú eléyìí bẹ́ẹ̀ náà jẹ gan yìí aláàlá ń jẹ ẹlẹ́yìn máa ń jẹ ẹran léya rẹ̀ yẹ pé ilé àdó bẹ́ẹ̀ jẹ gan kó tó tán lé rẹ̀ mùsà burú mbẹ tàbí <laughs> láti fáwọn yẹn jẹ ètò bá kò kókó pamọ́ kò bá fẹ́ ìdílé yá tó ń bọ̀ wọ́n ló ní nǹkan rẹ̀ ká má sì múná lọ tó bàjẹ́ wọn nu fíìsà. wọ́n ló ní nǹkan rẹ̀ jẹ̀mọ́ but àwa náà mọ̀ pé ẹ̀jẹ̀ ẹran àtẹ̀jẹ̀ àti ẹran kò sí kan tọ́lọ̀ bèèrè lọ́wọ́ àwọn là ń jẹ ẹran ẹ̀jẹ̀ ó wéṣì ni kò sáfàní bí ẹ̀jẹ̀ àmọ́ tọ́lọ̀ bá fẹ́ òun náà ni pé ká fi ìbẹ̀rù ọlọ́run ká fi pa wọ́n káwa náà sì kẹ́kọ̀ọ́ pé áá ah, ah, àwọn ẹran yìí gbà fún wa káfí wọ́n sí lọ́hùn kí ló wá dé táwọn náà ò ní jura lẹ̀ gbogbo obìnrin tọ́lọ̀ bá ti ń pa wá láṣẹ pé ẹ ṣe o ká máa ṣe ẹ jìnà sí o ká jìnà sí. àwọn ẹran yẹn sí lọ́hùn lára wa náà báwọn náà ṣe sí lọ́hùn látara wọn ni tọ́lọ̀ fẹ́ nu. jama torí ẹ tọ́lọ̀ fi nípa kúrúsùmùlọ àléyé sọ́wọ́f ọlọ́run tẹ́ bá fẹ́ pẹ́ ẹran yín ẹ̀dá orúkọ wọn náà bá sí lára sọ́wọ́f. bó bá para kúnmí àkúnmí máa ń pa lórí ìdúró rẹ̀ nígbà míì àwọn ẹlòmíì lè sọwọ́ rẹ̀ wájú àbí ẹsẹ̀ wájú kan so mọ́ ẹ̀ kan so mọ́nú méjèèjì kọ́ wà lẹ́lẹ̀ àmọ́ o lè pa lórí dúró àkọ́mi o lè pa lórí dúró torí ẹ̀ gbogbo ẹ̀ ló bẹ́kọ̀ wá gbogbo ẹ̀ ló bẹ́kọ̀ wá o gbogbo ẹ̀rọ kọ́là máa ń kàwé pẹ̀lú ọ̀rùn gbogbo ẹ̀rọ ìṣúná aláwọ̀ àti gbogbo ẹ̀rọ kọ́ kó ká dùn bá máa ń dùn ẹ̀ máa ń dùn adìẹ báwọn ìyá máa ń dùn ègúfe àlàkẹ́ àrèmú àmọ́dú báwọn àgbò àmọ́dú bẹ́ẹ̀ màálù àmọ́dú bẹ́ẹ̀ ràkúnmí wọ́n máa ń gún ràkúnmí ni wọ́n máa ń gún orí ìgbó tó wà náà tó bá ti gún ojú ẹgbẹ́ ogun báyìí in the next thirty seconds jẹ̀mọ́ yóò yóò lọ́lẹ̀ bẹ́ẹ̀ straight ni àmọ́ tó bá gún ojú ẹgbẹ́ ogun sẹ́yìn tó bá gbìyàn àánú ó lè gé orí ìyẹn sẹ́nu ràkúnmí torí ẹ̀ ẹ̀kọ́ ló bá dé o bọ́ọ̀lù tó pọ́lọ́ ti ṣòwò fún ọ náà pé àwọn àpá ìfimílẹ̀ ìmúra gbomi náà máa pa fúnra mi tó bá pa gbòòrẹ tó padà ò ní lè jẹ́ o ẹ̀yìn wọn a máa lágbó káàkiri bó tẹjú mọ́lá ẹ bá má gbó àfá ẹ bá má gbó àfá ẹ̀jẹ̀ mọ́ tún káàkiri ẹ bá lè mú ara kò pọn dandan kó pa fúnra rẹ̀ torí pé àwọn ẹlòmíì lójó àwọn ẹlòmíì níbẹ̀rù ẹlòmíì lójó ẹlòmíì níbẹ̀rù àwọn tí bá ti lójó sí bẹ̀rù ọkùnrin lè pa obìnrin lè pa ṣàbùrú mẹ́ ọlọ́ni orúkọ ọlọ́run àdàsí lásán gbogbo ẹran tá fẹ́ pa ẹran léyà ni ẹran kúmọ ni ẹran ìyàwó ni alápàtà tí ó pẹran tà fún wa táàmàrà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ ẹran dùbúlẹ̀ gbogbo tọ́lọ̀ bá ti ṣe ní mọ́jẹ̀mú pé akẹ́yẹ tó jẹ́ o ẹ gbọ́dọ̀ pa o ó sọ tí ọdẹ tí wọ́n lo wọ́n lo rọ́bọ̀ rọ́bọ̀ òkú òkú rọ́bà àbẹ́tí wọ́n lò bọ́n bisimilá allah akbar bisimilá bá a ti máa ń pa nù ẹ̀hẹ́n tó kámátì wàá sọ yẹn tá a fẹ́ pa fún léyà á sọ bisimilá á sọ sí wọn lọ́ni tẹ́ bá ti dá wọn dúró wọ́n ti ń bẹ sáfù wọn lẹ́ni ẹ̀ sọ bisimilá sí wọn o kàyídà wájà bá ti dùn náà bọ̀ tẹ́bá ti wá gbú wọn tán tẹ́ ti gún wọn tán tẹ́bá ti wájà bá ti jòló bò wá wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ ìyẹn ràkúnmínú wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ ó ti lọ kí ló kù kí máa sáyàn rẹ̀ ló kù á sáyàn rẹ̀ á kún lọ́nìtọ̀ fàkólómìnira ọ̀kanu fàkólómìnira èyí tẹ́ ẹni wọ́n tẹ́ pa wọ́n ọlọ́ni ẹ̀jẹ̀ nínú wọn eléyìí kì í ṣe ọ̀nà yẹn ẹlẹ́mìí bẹ́ẹ̀ kì í jẹ́ náà tó bá máa jẹ ìpínlẹ̀ má jẹ tó kó máa yàgbẹ́ kó máa ní ọlọ́run ló sì ní jẹ́ ń bẹ̀ fún ọlọ́run á ní ara wa lára tó bá máa jẹ ẹni tó bá sì máa jẹ fílẹ̀ wàá tó ìmú alqani wal mutar ó wà fún jẹ nínú rẹ̀ ìpín kan kó jẹ́ ń bẹ̀ ìpín kejì kó wá fún alqani wal àwọn méjèèjì yìí ìpín kan ni wọ́n wọ́n kàn pín sí méjì ni tani qaniya qaniya lẹ́ni tó dá sí pé kò pẹ́ran léyà kò sí ní bèrè kò pẹ́ran léyà kò sí ní tọrọ kò pẹ́ran léyà ẹ̀ ní bá níbi láti pẹ̀ràn ó bí láti ní báyìí àkàrà wọlé ẹ̀ lọ ni kò sí kò ní bèrè àgbà pé àìní mi àìpa mi ó tó mi ó bẹ bẹ́ẹ̀ lórí ẹni bẹ́ẹ̀ tá a bá ti mọ ká mọ bá ń lọ fún aláàjì bá ń kọ́lé ẹ̀ràn tí wọ́n lélẹ̀ àná àgbà sẹ́yìn ló wà gbogbo ẹ̀kọ́ ló wà o àìwá rẹ̀ sì ni kò túmọ̀ sí pé tó bá rántí rẹ̀ kò mọ́ tẹ́ndì ẹ̀nà sí ọ ní àníyàn bí kò rántí sọ wọn ò pa àmọ́ wọ́n gbà tẹ́lẹ̀ ọ̀run pé àìpa mi gan sílé oge ńkọ́ ó tó kéde ẹ̀ wàlùmọ̀tàrù ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì wọn ò pa wọ́n sì wá bèèrè lọ́wọ́ rẹ̀ níbi yé àbá ojú àlẹ́ yìí o ah aláàjì máa kọ́ yín ah, ok ẹgbàá sí náà yóò gbàgbàgbàgbà dùngbòlò wà kò pọn dandan kan bẹ́ẹ̀ mẹ́rin dání kó tó fún wọn lẹ́rẹ̀ díẹ̀ kò pẹ́ náà kẹjọ sáyẹ ẹran kó tó mọ̀ fún un rárá ẹran ilé ẹ̀la pé ètò bá wá sọ ó wá gbẹran mi bíbọ̀ ló fún sísun ni yíyan ni tútù ni ìmóòlù ló fún ni ó fún lẹ́nà ó fún ó fún lẹ́nà ó pàtàkì àwọn àníyàn ẹgbẹ́ àtàkùn ẹgbẹ́ lẹ́wà ara eléyìí ni kò mú tó kò mú tó ṣùgbọ́n ìwé gẹ́gẹ́ bí ìwọ ọmọlúwàbí ẹni ẹ náà bá ní ìdí ìrọ̀ ẹ náà pé ah wọn náà mọ̀ kú wọn náà láti ọ̀ṣẹ́ yẹn rẹ̀ àwa rí ọ wà lọ bò mí ìdójì rẹ̀ náà gba bọ̀kọ̀tọ̀ wá débẹ̀ wọn wá fún ọ àbọ̀tán fún ọ ní òtú ẹ ló bá tó ń sáré bọ̀ wá ah ló náà bá lóun ò rí ọ gbọ́dọ̀ pọ̀ wọn náà ní bínú àbí ẹ̀kọ́ wọn náà ní bínú ah, àwọn um, ẹ̀ṣẹ̀ dé ni àwọn kan ti mẹ́mí láti ibi àgọ́ méjì láyé wákàtí two hours ago àdánsayẹ rẹ̀ ní àwọn ìdígbà tán wọn ló ṣe sùúrù wọn lọ́wọ́ ní kókàn yóò kàn yóò sì kàn èyí tó gbà mẹ́ẹ̀ náà ó tó òdánìgbẹ̀ràn tó wà rí ó mọ̀rẹ́ tó wá pọ̀ bí ẹni pé ó pẹ́ rán ẹlẹ́nà fẹ́ lè yíò pé àánú ah, ẹwu ah, ẹwọ tó yìí náà ah, ẹwọ tó kàn mí nìkan tó pẹ́ rán ni <laughs> ó pẹ́ rán náà èyí tó sì fọ́ náà sì ó tó wọ̀ náà jẹ́ tó wá jẹ́ lẹ́yìn náà ó jẹ́ náà léyà ẹnìkan ni pé kẹrẹ ká jẹnà léyà ní àjẹṣẹ́kù àbájẹyú àbí àjẹṣepamọ́ ẹni tó pẹran ló láǹfààní eléyìí wọn tó pẹran tó bá ti kàn òun náà ni. so tábà wọ àyà yìí á rí i pé ọ̀nà méjì lọ́wọ́ bá pín sí ẹni tó pa yóò jẹ ìpín kan ẹni tó pa yóò fún àwọn aláìní kan anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa pé á pín méjì tọ́nà sọ yìí àtẹ́lẹ́kẹta kìíní ẹlẹ́kẹta alábìnrin kúlò mini ha wà á ti ìmọ̀ wà dẹ́kìrò àlẹ́jì ha òun náà ní káwá fi kan náà ìpín kan pamọ́ ká ìpamọ́ sílé torí ẹ̀ ní jọ́hún ní jọ́hún wọn a máa sáyan rẹ̀ pẹ̀lú iyọ̀ wọ́n máa ń pèlè ẹnu oníyọ̀ kò sáà burú mẹ́ tí ẹ̀ṣẹ̀ ẹnu oníyọ̀ àbá tó bá ní ẹnu oníyọ̀ dáa àbẹ́rẹ́ ní fírísà dá orí àfáwọn orí ìlú pé torí pé traditional system of meat preservation òun ni yọ nígbà tí wọn ò tí ì ṣe fírísì ó ti sí fírísà òun náà ló yọ gbogbo kéde nàìjíríà nìkan gbogbo mẹ́rin ayé náà ti lo yọ lọ́fíì preserve yẹn náà kódà ẹlòmíì máa ń lo oòrùn lọ́fíì preserve yẹn náà iyọ̀ ló kọ́ mọ́ jù ó sì máa ń dáàbò bò jù tọ́ ṣùgbọ́n nísìnyí nígbàlódé àti ní fíza ẹ lè fi ẹnẹlẹ́yà pamọ́ ẹnẹlẹ́yà twenty twenty six pamọ́ tí ó sì di twenty twenty eight tẹ́gbì jáde tí ó sì wà bí gbẹ̀gbẹ́ ẹ̀ ṣe pa ọwọ́ ń takò yọ o sì fọwọ́ mú fíza ààrùn tó bá fi lè takò yọ ó takò fíza náà alálẹ́kọ̀ọ́ wa mọ́ta nu méjèèjì alábìsí tó wálẹ̀ wàá pé mú wàdẹ́kẹ́rù jẹ́ńbẹ̀ fún àwọn aláìní mẹ́rin táwọn náà jẹ níjọ ọdún lásìkò ọdún ó wá fi pamọ́ nínú rẹ̀ torí ẹ̀ gbogbo àtàwọn ọmọ lọ báwọn tó fẹ́ràn pé ẹran tẹ̀lé ó ti tán ó ti tán báwo ilé pamọ́ ńkọ́ ṣé ìwé pamọ́ kó mọ fún ọ̀nà bẹ́ẹ̀ ni ẹ́ ó ti ó ti èdè òjò níjọ ọdún lásìkò ọdún ó ti yọlẹ̀ èdè òfàwọn aláìní ti wà ńlẹ̀ àbí ó ti àtán èdè wá fún pamọ́ ó ti wá ń gba pé hmm, má fara ni má fara ni èèyàn lè tẹ́ gbogbo èèyàn lè fún gbogbo èèyàn wọn àná fún gbogbo aláìní fún aláìní ń bẹ̀ mí ìwọ náà jẹ́ ń bẹ̀ fáwọn àsìkò ọdún ọjọ́ mẹ́rin lọ́jọ́ ọdún ọjọ́ tá a dúró náà tá a kírun ọjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀ àwọn ọjọ́ ọdún nìyẹn tọ́ni tó pa yóò yọ ohun tí ó jẹ́ ọjọ́ ọdún lẹ̀ ẹni tó pa yóò yọ ohun tí ó fún ní àwọn ọjọ́ ọdún lẹ̀ ẹni tó pa yóò wá fi ìpín kan pamọ́ fún rẹ̀ tá àti lẹ́yìn oṣù mẹ́rin òkè mẹ́sìn mọ̀jẹ̀ náà léyà lágbóró mẹ́rin a ní àkùsí ọ̀dà kí ni ò dábẹ̀ kí ni ò dábẹ̀ kò sí tó takò rárá bó ṣe wulẹ̀ kú mọ́ nípínlẹ̀ wọn ànábì kọ̀ fún àwọn mùsùlùmí láti máa fẹ́ràn pamọ́ torí pé ẹ̀yin tẹ̀ ń pẹran ẹ̀ pọ̀ gbọ́gbọ́ o àwọn tí wọ́n ń pẹran wọn ò tó nǹkan àwọn tí wọ́n ń pẹran nìyí wọn ò fáwọn èèyàn ní ẹran wọn tó wọ́n ń pẹran pamọ́ bí pé ẹran tó wọ́n ń bàjẹ́ mẹ́lẹ̀ bí ara mi ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ mẹ́ ẹ fáwọn aláìní ẹ sì pamọ́ torí ẹ̀ kò sáburú ń bẹ̀ kò sòwòlè kó mọ̀ kíyàn fi ẹran léyà kíyàn fi pamọ́ olúwa wa ní kadhalika sakharnaha lakum ọlọ́run ní wọn lọ́run lòún rọ àwọn ẹran yìí fún wa àti ràkún mímọ̀ lú àgbo gbogbo wọn pátá òun lọ́run lòún rọ wọn fún wa kí wọ́n ní tẹríba fún wa kí wọ́n gbà fún wa wọ́n juwọ́lẹ̀ fún wa àti pa jama kò rọrùn fa kódà àti pa àgbo kò rọrùn ọlọ́run rọ wọn fún wa ní tá gbé bínú wọn dé màálù ẹ̀yọ kan ó lè tú gbogbo amukoko tó bá gbé ìbínú dé jẹ̀mọ́ ọ̀rọ̀ wọn lè kí yẹn rí ìbínú àwọn ẹran rẹ̀ ìbí ìdúnlẹ́lẹ̀ mi ilé ìdún ẹ́ yes ìdúnlẹ́lẹ̀ mi ilé tambolo tọ́mádé ìjà lọ ẹ mọ̀já lọ àwọn èkó ẹ lè mọ̀já lọ jíjà ìjọba dé báyìí yóò gbalé lọ́wọ́ ẹlòmíì ni kọ̀ǹtì kan bá wọ ara rẹ̀ ó mọ̀ dópa lóńgò ni tọ́mádé ń gé ẹjẹ́ fúrọ̀ tó mọ̀ gé ẹjẹ́ káàkiri yóò gbalé lọ́wọ́ rẹ̀ <laughs> ìjà lọ ìmọ̀ gboko lọ́wọ́ olóko yóò máa ń gbalé lọ́wọ́ ńlé gbogbo agbára ọlọ́wọ́n bá nìyẹn o agbára ọlọ́wọ́n kí lọ́nà fi pa àwọn àwọn kí lọ́nà fi ń pè àwọn àtàbùlì fíìlì wọn náà lókùrá yìí alámútàlá kẹfà fàálà rọ́bùkà bí àtàbùlì fíìlì alámúyẹ jíálí kẹyẹdà mú fi tẹ̀líìlì wọn àrùsálà àléhìm tọ́yọ́rọ́ àbábíìlì àwọn eléyìí kìrìsìtẹ́nì wọn christian ethiopia yìí kan náà ni ní habasha bẹ́ẹ̀ ni wọ́n wà torí pé gbogbo àwọn christian nígbà ní wọ́n máa ń lọ dárí jọ sí chọ́ọ̀chì kan tó tóbi tó wà ńbẹ̀ máa lọ jọ́sìn òkìkí wá kàn pé àwọn kan náà ti máa ń lọ ìdáyé èmi wá bí ọba ọba ọba wọn nígbà náà ah yìí ilé Eh, kìí ṣe ilé àyàwó oníṣẹ̀ṣe àwọn mùsùlùmí ni lọ́pìnlẹ̀ rẹ̀ egbèrègbè egbèrègbè olódìgbé àwọn oníṣẹ̀ṣe náà bẹ̀rẹ̀ sí nílùú síbẹ̀ ọlọ́run á dá padà fún àwọn mùsùlùmí padà lásìkò anábì wa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ anábì ò tí ì dé nígbà tí àwọn kírísítẹ́nì lè àwọn ọ̀nlágbára gan wọn kó àwọn erin ńláńláńlá àtàwọn ọmọ ogun wọn láti lọ wó kàábà àwọn ẹyẹ tíntìn ẹmẹyẹ tíntìn kí wọ́n mọ̀ ẹ̀sìn mi rí èèbó náà máa ń pọ̀ wọ́n pọ̀ ní kírẹ́nì kírẹ́nì náà ń pọ̀ wọ́n àmọ́ pọ̀ wọ́n ní tìǹtìǹ àmọ́ pọ̀ wọ́n ní atanigbéni ṣé máa atanigbéni ẹ̀jẹ̀ lè bẹ lẹ́yìn lálẹ́ ẹ̀ lè mọ̀ tó máa atanigbéni láàárọ̀ lẹ́bàá dúró láàárọ̀ bá jẹ́ ńlọ oko wọn àjò kéékèèké báyìí lọ bí òkèlè tó bá rí pé wà á pa báyìí ó máa lé òsì lérí pa ìrì tó ti ṣètàrà oko ara koríko gbogbo ara pátápátá yóò padà tutù ó máa padà kó èèní èèní náà ń pè ní ìrì wọ́n fi máa ń pò wọ́n ní atanigbé ní kékèké báyìí ni wọ́n báyìí kékèké báyìí ni wọ́n àwọn ẹyẹ yẹn lọ́lọ́run wá rán sí wọn pé ó yá ẹ lọ fi ẹnu yín gbé ẹ̀rẹ́ náà ògùn náà ẹ máa lẹ́ mọ́ àwọn tó fẹ́ lọ wó kàábà gbogbo wọn sì parẹ́ ó wà náà lókùrá ni ànábì ìdáyé o lọ́nà ti dá gbogbo kàábà alámútàrà kẹ́ ìfẹ́ fàálà rọ́bùkà bí àṣàbí fèrè ọ̀rọ̀ ní wà nábì ìdáyé a máa sọ fún ọ bá in tá a fojú àwọn ìjọ eléèrí tá a fojú wọn rí alámúyẹ̀dì alíkẹ́ ìdá mú fi tẹ̀lé ilé gbogbo ète bú wọn sí kàábà nìyí ọlọ́run ní apásòfò fún wọn wà á sára àléhìm tọ́yẹ́rọ́ náà bá bí ọlọ́run ní àwọn arántí wọn ó máa fìyà jẹ wọn tọ́yẹ̀rọ̀ àwọn ẹ̀yà tanigbé ni àbábílù tẹ̀lìmíhìm wọ́n máa jùmọ́ wọn bí ìjárọ̀ tí mi sì jíìlì àwọn igi àbáwọn òkúta wẹ́wẹ̀wẹ́ àwọn òkúta wẹ́wẹ̀wẹ́ tó ẹ̀rẹ́ náà ẹ̀mọ náà pè ní ẹ̀rẹ́ náà ẹ̀mọ èkó ẹ̀ẹ́dúmọ̀ ẹ̀rẹ́ náà ṣàkó ẹ̀mọ ṣàkó èédú tó bá ti gbóná gan-an ẹ̀mọ rí náà lára náà pè ní ẹ̀rẹ́ náà bẹ́ẹ̀ ni àwọn òkúta yẹn ṣe rí ń jọ náà ọlọ́run ní ẹ̀yà ẹ̀rẹ̀mí ìdí ìjára tó ní sí ti ẹ máa lẹ̀ mọ́ wọn fàjà aláwọn mú kàásì sí máa kú lì gbogbo wọn pátá àti ilé ọba ni o àti sójà ni o àti asọmọgbé ni o sọgọbọọlì wọn gbogbo pátá òun ni wọn ju kínní yìí mọ wọn wá dà gẹ́gẹ́ bíi àjẹkù oúnjẹ ẹran àjẹkù oúnjẹ ẹran torí ẹ ọlọ́run tóbi pọ̀ àwa láti lẹ́jù nínú ọlọ́run tó dá ọmọ ènìyàn ló lẹ́jù alẹ́ bí sóòdì alẹ́ ju dambolo lọ alẹ́ ju adìyẹ lọ ọlọ́run wa kò lékọ́ lè sánú dọ̀ífà ọlọ́run lóun dá ọmọ ènìyàn lẹ́ni tó lẹ ṣùgbọ́n ọlọ́run fún wa ní òye àwọn tí wọ́n lágbára jù wá lọ ọlọ́run fún wa lóye tá a fi lè mú wọn tá a fi lè borí wọn ọ̀làfin lọ́lọ́ fún wa ní ẹ̀kọ́ ìmọ̀ òye tá a fi ń dára kúnmí kàkúnmí tá a fi ń dá dùbúlẹ̀ ẹ mọ̀ rí fúlàní ẹyọ kan ọmọ ọdún mẹ́wàá péré yóò sì máa dá màálù five hundred ó sì máa tẹ̀lé tó lágbára jù wọ́n lọ ní láà ìkànnù màálù ó lè pa one million fúlàní tínú bá bí àmọ́ ọlọ́run fún wa lóye òye òní ọlọ́run bá fẹ́ ká fi sìn òun ọlọ́run ká fi dúpẹ́ fún ọmọ ọlọ́run ọba kàdáàlì kẹsàn-án kọ́ ní alẹ́kùn ọlọ́run ní arọ àwọn ẹ̀rọ yìí fún yín làálẹ́kùn tẹ̀sùkúrún a lè dúpẹ́ fún wọn lọ́wọ́ bá ní ẹ má mùsùlùmí insha Allah àmọ́ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lórí àyà méjì tí ó kù abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ̀ ìfọ́nikọ́lùkù wa ọdún tí a dájú kọ ọlọ́dẹ kí ó bọ̀ wá láyé kó bọ̀ wá láyé wa gẹ́gẹ́ bí ìkéde tí a rí sultan wọ́n ọ̀la oníkànnì tí mo wá oṣù Dhul tó túmọ̀ sí pé ó súnmọ́ kí first lòlì ìjà kó jẹ́ monday àbí tuesday fẹ́ẹ́kọ̀ ìlànà fẹ́ wá ẹlẹ́kọ̀ ìlànà twenty nine ní káńtì títí wọn lórí tó bá jẹ́ náà ní abẹ́lẹ́ ọ̀fọ́nà kó ṣọwọ́ àjùmọ̀ náà lọ àbá ti wọnú lòlì ìjà àti wọnú oṣù àfọ̀mọ́ fún ọlọ́run ìgbésóbi fọlọ́run àṣkárù Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wàllu alhamdu àti ṣe olóore a lè fi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ a lè fi gbàwẹ̀ lẹ́yìn ìjọ ọdún nìkan yẹn ni the first nine days a fi gbàwẹ̀ fọlọ́run a lè ṣe Quran ló rẹ̀ lọ́rùn ni gbogbo ṣó lórí pátá bá ti rẹ̀ lọ́rùn the first nine days nínú oṣù ṣòlè ìjà ẹ̀já mójútó arábì sallallahu alayhi wa sallam oní mramin ayamin alhamdu fihid ahabu ilallah min min awal ashir fil hijab ó ní kò sí ọjọ́ kan tọ́lá pé iṣẹ́ àwọn iṣẹ́ ẹ̀bẹ̀ lọ́lá lọ́dọ̀ ọlọ́run tó tó ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ sí ìjà ẹ̀là rọ́jùn àfi ẹnìkan tó yẹ pé arákùnrin kan kharaja min baytihi ó jáde kúrò lé rẹ̀ ijahidu fillah ó lọ ṣe jihadi fọlọ́ bimalihi àti ara rẹ̀ àti dúkìá rẹ̀ walam yakhruj bi shay'in minha ó sì lọ sí ìtọ́sójú ogun irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́ni tó gba aládájú ẹni tó ṣe tó sin náà ní àsìkò yìí ìjà lọ torí ẹ̀ ó dọwọ́ wa o abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́kùn sàlékún dáadáa fún oníkàlùkù wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala wa sahbihi wa sallama wassalamu wa rahmatullahi wa